وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله. sáàmì mú ìròyìn oṣù kan tó takò kùránì àti àdéhùn jáde àdìsọ́lá láàfíà ìròyìn oṣù kan tó takò ọ̀rọ̀ ọlọ́run àti sunan nabi sallallahu alaihi wasallam challenge mo tún síta yìí mo dẹ̀ ráyè. بسم الله والحمد لله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته مكيبو بوي يوم ẹ̀yin ọmọ ìyá wa mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní ọjọ́ òní ni yọ́mù fòlàfà déètì òní ni ọjọ́ kejìlá oṣù kẹwàá oṣù Shawwal ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sí orí àkọlé ọ̀rọ̀ wa èyí tí mo pè ní alifikir asufi alifikir asufi ìròrí sufi. Al ìròrí súfí ohun tó bí àkọlé yìí òun náà ni pé ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ èsì ọ̀rọ̀ gbọ́. ní nǹkan bíi aago kan òru mo ń pìpíà ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣe tó jẹ́ èsì sí ìbéèrè méjì kan ní abẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ìyẹn ni mò ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ pé tó bá di ní àárọ̀ òní mo máa ṣe ẹ́písòdù ọ̀rọ̀ ìfẹ́ ẹ́písòdù one forty seven àti ẹ́písòdù one forty eight tí mi bá ṣe mistake mo sáà ń prepare pé mo fẹ́ ṣe ẹ́písòdù méjì bí mo ṣe wá parí kí ni mo fẹ́ pọ̀ lésì tí màá sọ ní àárọ̀ tòní mo rí àwọn méjì kan wọ́n sẹ́ndì fídíò kan ránṣẹ́ sí mi. so mo wò ó lọ̀rọ̀ bá di ìpèníjà fún àwa àáfàá súnà káàkiri àgbáńlá ayé ní pàápàá jùlọ ní pàápàá jùlọ àwa tí a jẹ́ àáfàá súnà ní ilẹ̀ Yorùbá ní pàtàkì jùlọ sí èmi. Si bó tilẹ̀ kà sí pé ẹni yìí kò dárúkọ ẹnikẹ́ni lórí ìpèníjà rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí wọ́n máa gbọ́ mi yálà ẹni tó faramọ́ ohun tí mò ń sọ tàbí ẹni tí ò faramọ́ ohun tí mò ń sọ ni wọ́n mọ̀ wípé èmi kì í kọ orin rẹ̀ kí àtàsọ́wúfù. So tàbí àsòfíà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti lé ní ogún ọdún títí di àsìkò yìí wàyí ń ṣàlọ́hù àti títí láéláé. arákùnrin kan ló wá ju ìpèníjà síta sí gbogbo àwa alùsùn náà ìpèníjà tó jù síta yìí bí àwọn àáfàá súnà kan bá tiẹ̀ fojú bíntín wò ó pé eléyìí ò sí nínú ọ̀rọ̀ táwọn ó fọ èsì rẹ̀ irú èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò ṣeé fojú fò fún mi kò ṣeé fojú fò fún mi pàápàá kò ṣeé fojú fò fún mi pàápàá fífojú fo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ha wàhálà ni ó máa jẹ́ wàhálà ó máa jẹ́ ìrújú fún àwọn tí ọkàn wọn ti ń ṣí kúrò nínú súfí tí wọ́n ti ń mọ̀ wípé mùsíbà ni súfí àpadà sí aburú ni súfí jẹ́ àdánwò ni súfì jẹ́. fún mùsùlùmí tó gba ìsìláàmù tán tó tó wá lọ gba ọwọ́ súfì irú àwọn bẹ́ẹ̀ a ní láti kéta fún wọn bẹ́ẹ̀ ni àgbákò ní súfì a ní láti kéta fún irú àwọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti yé àwọn kan tayọ ìbéèrè tí oníbéèrè béèrè ọ̀rọ̀ ti yé wọn ṣùgbọ́n àwọn kan ń bẹ tọrọ ò tí ì yé dáadáa ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ yé àwọn kan bọ̀ ni irú àwọn wọ̀nyí tá a bá ti rí irú ìpèníjà báyìí èyí tó dáa jù ni wípé ká yà á yanjú ẹ̀ kí ohun tí ń rùn kó tán lẹ̀ fídíò náà kò gùn rárá gẹ́gẹ́ bó ṣe já sí pé wólewóle kì í pẹ́ lórí ilé wíwó kọ́lékọ́lé lọ́mọ ń pẹ́ lórí ilé kíkọ́ ẹni tó bá fẹ́ bi dáadáa wó kì í pẹ́ rárá tẹ́ bá wo òṣèṣì wọn kì í pẹ́ wọ́n lè ju ọ̀rọ̀ lẹ̀ láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta wọ́n ó sì fi ba nǹkan jẹ́ mọ́ àwọn èèyàn lára wọ́n ba oyún ẹ̀sìn jẹ́ mọ́ wọn lára wọ́n á sì ní miscarriage kí aláwọ̀ kó ṣàánú wa níbẹ̀. bó tilẹ̀ ga sí wípé èmi ò ní tí ìfẹ́ ọ̀rọ̀ yìí lójú ju báyìí lọ ní ṣókí náà ni màá sọ ọ́ àmọ́ ẹ má retí wípé òdiwọ̀n ìṣẹ́jú tí wọléwọlé fẹ́ fi wọlé ní òdiwọ̀n ìṣẹ́jú tí kọ́lékọ́lé yóò fi kọ́ padà ẹ má retí ẹ̀ ẹ má retí ẹ̀. kí ni fídíò náà fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí ó wà nínú fídíò yẹn ẹ jẹ́ á gbọ́ torí òun náà ni mo fẹ́ fọ èsì sí ẹjẹ àgbọ̀. tọ́tọ́ ta kú ọ̀rọ̀ ọlọ́run àti súnà nẹ́bí sábàbá. fún ìtàlẹ́jì mo tó ń síta yìí mo dẹ̀ ráyè ẹ̀ tí ọ̀rọ̀ ti lé ìbúnú tí lé tí nírò eh, bá ti ní kan àwọn bá jẹ́ sóńtì jù ẹni tó sì jẹ́ sọ́ọ́lìbù àyẹ̀lù tí ń wá mímọ̀ tó bá jẹ́rú wọn abẹ́ni tí mo rí pé dà pé eléyìí lẹ́kọ̀ọ́ díẹ̀ tó bá lè mú ẹyọ kan péré jáde fún mi ìròyìn tí gbogbo ń sún sí gbogbo ń sún sí kìí tó ń tọ̀ ní kìí ṣe tọ̀rí kankan lọ́rọ̀ ọdún ìròyìn kan wá ní ojúra tọ̀rí kọ̀ọ̀kan o òun sún bí lápapọ̀ wọ́n gbàjọ nínú ìpìlẹ̀ yìí òun sún bí lápapọ̀ ọ̀ọ́dẹ̀ fúfú ẹ̀ pé gbogbo ń sún sí lọ́gbàjọ nínú ìpìlẹ̀ yìí tọ́ba ẹ̀ sùkúrò ní túwù fún ajá sùkúrò mọ́ sọ̀sọ̀ ìpìlẹ̀ tàṣọ́wùkù ní kíní yìí tọ́ọ̀bá ní ìròyìn yìí ò fún àní ká oko sójú ìròyìn yìí sì ní ọ̀tako Quran ọ̀tako hadith gbàmbẹ́yọ̀ péré wa mo fún yín chance láti ráwọn èèyàn kókó ronú sójú torí kí wọ́n tẹnu mọ́ fún yín gùn kéde àná tẹnu mọ́ pé gbogbo tàṣọ́wùkù kọ́dẹ́kọ̀ dẹ́hùn ẹ̀ ńlá gidi ẹ̀ ńlá gidi ọkàn ìgbókọ́ yìí mo wí bẹ́ẹ̀ fún yín ìgbókẹ́sì wí bẹ́ẹ̀ ìwọ́n wò kódà nínú àwọn sáìbù sheikh muhammad abdul wahab ń bẹ́ńbẹ́ tó fi àkọ́rọ̀ ìlànà àwọn sufi kílẹ̀ tó fẹ́ ẹ ò sí sufi ní islam àbí kò sí sufi kẹ kò sóore kankan ní sufi kò sóore kankan ní sufi ìròrí ní sufi ni ẹ máa wá lẹ lọ́mọ wọn ẹ bá ti gbọ́rọ̀ kan lẹ́nu àbá kan ìròrí àwọn sufi nù ìròrí àwọn sufi nù bámi má kọ́ lẹ̀ wá ìròrí ní sufi ẹ̀jọ̀ kan péré tí gbogbo wọn bẹnu kò sí látàná tó fi lè ní pípé ìlànà àwọn rèé ẹni tí ọba ṣẹ́rù rí àlejò ló ń sufi tẹ́kọ̀ wà nínú primary obligation àbí theology ìtàsọ́wò tó wá rí pọ́tàkù kùránì àbó rí pọ́tàkù àdìsí tó lálà àti ẹ̀yọ ẹ̀yọ kan péré ní ìwé rí kó tó challenge kẹ́lẹ̀ kọ́kọ́ mi. tọ́ a ti gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ o no voice wẹ̀ ah subhanallah mo sọ́rí o ẹ̀já tó gbọ́. kí ló ṣẹlẹ̀? ká lè mú ìròyìn oṣù kan tó takò kùránì àti àdéhùn náà àdéhùn ọlọ́lá àti àyùrọ̀ ní oṣù kan tó takò ọ̀rọ̀ ọlọ́run àti súnà lẹ́nu sọlọ́lá challenge mo tó síta yìí mo dẹ̀ láyé ẹ̀ tí ọ̀rá ti lé èkú nú tí ò lépè nú tí ò ní ọ̀rọ̀ rárá bá ti ní àìmọ̀ kan nú èmi jáde lé èmi jáde dáhùn ẹ sàlámù àlékún náà lánà tẹ̀sí jẹ́ àlèyé ìdánáńdẹ̀ sáyé bá ti náà máa ti dàbọ̀ bá tiẹ̀ lọ àwọn bá jẹ́ spọ́ǹtì yìí ẹni tó sì jẹ́ tọ́lì bọ̀ẹ́nì tí ń wá mímọ̀ tó bá jẹ́rú wọn abẹ́ni tí mo rí gbé dà pé eléyìí lẹ́kọ̀ọ́ díẹ̀ tó bá lè mú ẹyọ̀ kan péré jáde fún mi ìròyìn gbogbo oṣù fi gbogbo oṣù fi kìí tó ń tọ̀ ní kìí ṣe tọ̀ ní kankan lọ́nà mú ìròyìn kan wá ní tí àkọ́rí kọ̀ọ̀kan o òun sún fi lápapọ̀ wọ́n gbàgbọ́ nínú ìpìlẹ̀ yìí òun sún fi lápapọ̀ wọ́n dẹ̀ púrúfù ẹ̀ pé gbogbo òun sún fi lọ́gbàgbọ́ nínú ìpìlẹ̀ yìí tọ́ba ẹ̀ kò rí púrúfù fún ajá tó ọmọ tọ̀ sọ ìpìlẹ̀ tàṣọ́ọ̀kù kò fún yín chance láti àwọn èèyàn kó kúrò lóṣù torí kí wọ́n sẹ́nu mọ́ fún yín fún tèmi àná sẹ́nu mọ́ pé gbogbo pàṣẹ òkú kọ́tẹ́ kọ̀ lẹ́mù ẹ̀ ńlá jíbí ẹ̀ ńlá jíbí ọkàn ìgbò kọ́ yìí mo wí bẹ́ẹ̀ fún yín ìgbò kẹ̀sí rí wí bẹ́ẹ̀ ìmọ̀mù náà bí wí bẹ́ẹ̀ kódà nínú àwọn sáyẹ̀lú sheikh muhammed abdul wahab ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tó fi àkọ́rọ̀ ìlànà àwọn sùfẹ́ kílẹ̀ tó ẹ ò sí súfì ní islam àní kò sí súfì kò sóore kankan ní súfì kò sóore kankan ní súfì ìròrí osúfì ni ẹ máa wá lẹrọ mọ wọn ẹ bá ti dọ̀rọ̀ kan lẹ́nu àfa kan yìí ìròrí àwọn osúfì nù ìròrí àwọn osúfì nù bámi má kọ́ lẹ̀ wá ìròrí osúfì ẹ̀yọ̀ kan péré tí gbogbo wọn fẹnu kò sí látàná tó ti dè ní ìpín ìlànà àwọn rèé ẹni tí ọba ṣí ẹrù rí ìyá àlèpé ló ń súnfì jẹ́kó wà nínú primary obligation àbí theology ìtàsọ́wù tó wá ipò tako kùránì àbúrò yìí pọ́tàkù àdìsí tọ́lá láàbí ẹ̀yọ ẹ̀yọ kan péré ní mẹ́rin mo tí ò challenge kẹ́nìkan kọ́ mi. ǹjẹ́ a gbọ́ ohun challenger tọ́ alihamdulilayi arákùnrin yìí ó fi hàn wípé oníṣúfì ni. arákùnrin yìí pẹ̀lú ìbéèrè rẹ̀ tó béèrè yìí ó jẹ́ ìbéèrè ètekéte ohun tó fi jẹ́ ètekéte òun ni wípé ó fẹ́ da ọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn. ló fi sọ wípé kí á mú kí á mú ìròrí kan péré wá tó kó gbogbo oníṣú fípọ̀ tó já sí pé òrí yìí ó jẹ́ fọ́ndámẹ́ntà ó jẹ́ ìpìlẹ̀ ní ọ̀dọ̀ gbogbo oníṣúfí látànà títí dòní káàkiri àgbáńlá ayé arákùnrin wa ń sọ wípé òun ò fẹ́ èébú bíbú èmi kì í wulẹ̀ bú yẹn òun ò fẹ́ èpè ṣiṣẹ́ èmi kì í wulẹ̀ ṣépè fún yàn èmi kì í ṣẹlẹ̀ kí ìlú èmi kì í sì ṣe lépè. àlàyé pẹ̀lú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni. so arákùnrin yìí mi ò ní í ṣe ọfà sílábọ̀sì fún un insha allah mi ò ní ṣe ọpa sílábọ̀sì farakùnrin yìí ó ní ká mú ìròrí kan péré wá tó jẹ́ fọ́ndámẹ́ńtà láàrin gbogbo àwọn oníṣúfí tí ìròrí náà sì tako alukur'an àti hadith anabi muhammad tó lálàáfíà sallallahu alayhi wa sallam tọ ẹ ó ti bẹ̀ wá níṣẹ́ ohun tó kù náà ni pé ká fi ìmọ̀ ká fi jẹ́ṣẹ́ náà bó tilẹ̀ já sí wípé irú ìbéèrè tó béèrè yìí kì í ṣe gbogbo ìgbà lẹ́ni tó bá ń béèrè ìbéèrè tá a lérò pé yóò fi mọ̀nà náà ni ìdáhùn sí ìbéèrè rẹ̀ máa ṣokùnfà ìmọ̀nà rẹ̀ o ẹ lọ dìímú o. nítorí pé a lè fún lésì kó tún wá nǹkan wí. ordinarily ẹni tí ń béèrè béèrè pé nǹkan ẹyọ kan ṣé tá a bá sọ nǹkan ẹyọ kan yẹn ṣé yóò tó ṣé kò tún ní máa ṣe àlàyé ṣé kò tún ní máa mú àwáwí asán wá torí nǹkan ẹyọ kan tí màá mú wá. ohun tó súnmọ́ ni pé kí n mú wá kó máa mú àwáwí asán wá tẹ̀lé àmọ́ àdúrà mi ni wípé tó bá já sí wípé ó béèrè béèrè yìí pẹ̀lú ẹ̀mí pé òun fẹ́ mọ òdodo. èmi yóò gbìyànjú àti ṣàlàyé òdodo fún lórí ìbéèrè rẹ̀. kò sí nínú ẹni tí a sọ wípé olùkọ́ bí akẹ́kọ̀ọ́ léèrè béèrè o rárá o kọ́ sọ wípé olùkọ́ náà ni ó ní authority láti máàkì ẹ̀ right tàbí láti máàkì ẹ̀ wrong kò sí nípò bẹ́ẹ̀ sẹ́mi. kò sí nípò bẹ́ẹ̀ sí èmi ipò tó wà ó ní ipò ẹni tí ọ̀rọ̀ súfì ò yé dáadáa tó wá fẹ́ béèrè béèrè lórí rẹ̀ tá a bá ti wá sọ fún tán tá a bá ti sọ fún tán. kó ronú kúwàdà ló kù o kó ronúpìwàdà ló kù nítorí náà ẹ máa bá mi ká lọ. àkọlé ọ̀rọ̀ mi ni àlẹ́fíkèrú asúfì ìròrí súfì. eléyìí tí ẹnìkan béèrè pé ìròrí súfì wo gan ló kó gbogbo onísúfì sínú ní tilé toko wọn látànà títí dòní. èsì rẹ̀ rẹ́ o. ń bọ̀ o ẹ máa kà á lẹ̀ o. mo lérò pé ẹ ti ń kà á lẹ́dẹ̀ mi ọ̀ya ẹ jẹ́ a jọ ọ̀rọ̀ náà. للصوفيين كلهم أفكار لا تتفق مع أفكار الإسلام بل في حقيقة أمرهم akitharuha تعتبر ردة عن الإسلام، ولكن لإجابة السائل عن فكرة واحدة للصوفيين التي لا تتفق مع الإسلام ألا وهي fikiratu li ibtida fi diin. lilisufiyin kullihim afkarun àwọn ìròrí kan wà fún gbogbo onísúfí pátápátá la tattafiku máa afkari li islam ní àwọn ìròrí tí kò papọ̀ pẹ̀lú ìròrí Islam àwọn ìròrí kan wà fún gbogbo onísúfí tí kò papọ̀ mọ́ àwọn ìròrí Islam bal fi hakikati amurihim bí kò ṣe pé ní ti pàápàá ọ̀rọ̀ àwọn onísúfí ní ti pàápàá ìròrí àwọn onísúfí náà àkìsàròhà èyí tó pọ̀ jù nínú àwọn ìròrí náà tó ń tábàrú rí dàtàn Islam òun ni akàkún ìkóómà òun ni àwọn ìròrí náà akà kún àwọn nǹkan tí máa ń sọ̀yàn di kèfèrí àwọn nǹkan tí máa ń gbèyàn kúrò nínú ọgbà Islam. so àwọn ìròrí yẹn pọ̀ àwọn ìròrí yẹn ó pọ̀ tí ò lọ pẹ̀lú Islam pàápàá kódà ní ti pàápàá àwọn ìròrí náà àwọn tó pọ̀ jù nínú rẹ̀ ló jẹ́ ohun tá a kà kún ohun tí máa mú èèyàn jáde kúrò nínú Islam pátápátá tí ó sọ nítàn di kèfèrí wàlákin lè ìjà bá ti sàì ṣùgbọ́n o torí èsì tí mo fẹ́ fún oníbèérè yìí à ń fìkìrà sí wáhídà أو فكر واحد àmọ́ ṣá nítorí èsì tí mo fẹ́ fún olùbéèrè náà nípa ìròrí ẹyọ kan lìṣùfìyìn fún àwọn oníṣúfì alẹ́tì alẹ́tì látẹ̀tẹ̀fìkù máa lè Islam eléyìí tí ò wà papọ̀ pẹ̀lú Islam tó dá sí pé irú sufi orí opera rẹ irú tọ̀ríkọ̀ orí o wà nínú sufi gbogbo wọn pátápátá ló ní ìròrí yìí ìròrí náà sì ní ìpìlẹ̀ ó ní nọ́mbà one fundamental tẹ́ máa ń sọ pé kí ni ìpìlẹ̀ gangan tí ó jẹ́ ìròrí tó bí àtàsọ́wúfù wàhíyá fíkìrátulè ètìdá fìdíìn òun náà ni ìròrí dídáàdá sílẹ̀ nínú ẹ̀sìn al-ètìdá fikiratul ibtida fìdín dídá àdádásílẹ̀ nínú ẹ̀sìn òun ni ìròrí tó dá sí pé gbogbo oníṣúfì ló kó sínú ní tilé toko oníṣúfì ìlú òyìnbó oníṣúfì ilẹ̀ lárúbáwá oníṣúfì aláwọ̀ dúdú oníṣúfì àná oníṣúfì òní fikratul ibtidaafi diin ìròrí dídáàdá sílẹ̀ nínú ẹ̀sìn òun ni fikiratun jáàmì atun lisufiyin. wà fikiratul ibtidaa fi diin ṣe rí ìròrí dídáàdá dá sílẹ̀ nínú ẹ̀sìn. innaha jami'atun lisufiyin kullihim káfàtàn dájúdájú òun náà ni ìròrí kan tó kó gbogbo onísúfí papọ̀ pátápátá porongodo láì ṣẹ́kù ẹnikẹ́ni lẹ́yìn hàtá láàyè kù nà áhàdùn sùfíyá wàlà mùtàsọ̀wífan ilá ànyẹ̀tẹ́dì àfìdín tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ká sí pé ẹnìkan ò lè jẹ́ súfí ẹnìkan ò sì lè jẹ́ mùtàsọ́ wífù àfi kó ní tọ̀hún jẹ́ni tí ó máa dá àdádálẹ̀ nínú ẹ̀sìn. kò rọrùn pàápàá kẹ́nìkan jó ní súfí láì já sí wípé yóò máa dá àdádálẹ̀ nínú ẹ̀sìn kò rọrùn kò sí bó ti fẹ́ ṣe súnfí dandan ni fàrídọ̀ ni dandan ni fún ẹ bá fẹ́ jó ní súnfí ọ gbọ́dọ̀ máa ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn. ọ gbọ́dọ̀ máa ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn kò sí tí ó fi pọ́n. ẹni tí ò bá ti fẹ́ máa ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn kò lè jẹ́ onísúfí. wọ́n ìpìdá fìdí haramun ṣíṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn sì nìyí èèwọ̀ ni kọ́tì àn èèwọ̀ pọ́npélé ni bilkitabi wa sunna wa ìjìmá ilé mùsùlùmí alukurani ṣe ṣíṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn ó ṣe é Suna nẹ́bí ṣe léèwọ̀ ìfẹnukò gbogbo àwọn àfẹ́ẹ̀sìn ìsìláàmù wọ́n ṣe léèwọ̀. wọ́n ṣe ní èèwọ̀ láti máa dá àdàdálẹ̀ nínú ẹ̀sìn èèwọ̀ ẹ̀sìn ni alukurani ṣe léèwọ̀ súnà ànábì ṣe léèwọ̀ ìfẹnukò àwọn àfáà ṣe léèwọ̀ ẹnìkan ò sì lè jó ní súfì láì máa ṣe àdádálẹ̀. wabilat ní ìdàkejì tàwọn sufi nìyẹn ní ìdàkejì hunaka fikiratun jami'atun li'ali sunna wal jama'a wọ́n ní tá a bá sọ tí o sì ká ti tọ̀tún títòsí ní ti àwọn onísúfì ẹjẹ́ aṣọ ti ọ̀tún ìròrí kan náà wà ń bẹ̀ yẹn tó kó gbogbo ẹni tó bá ń pèrè ní alùsùnà wàlìjàmá àsínú kí ni ìròrí náà àlà tẹ́tí wàhíyá fìkìràtù àlìtìbá fìdíìn fìkìràtù àlìtìbá fìdíìn òun náà ni ìròrí pé ká tẹ̀lé ìtẹ̀lé alukurani àti ànábì ìtẹ̀lé ànábì nínú ẹ̀sìn ai ìtìbá alikitaabi wa sunna ala asala asọ́ọ̀lù ìyẹn ni wípé tàbá ní àlètìbá àlètìbá ni pé ká tẹ̀lé àlùkùránì ká tẹ̀lé súnà pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa ìyẹn là ń pè ní àlètìbá. so àwọn onísúfí àwọn jẹ́ oní ìtìdá ẹni tí ó máa dá àdàdálẹ̀ nínú ẹ̀sìn àwọn alùsùnà wàlìjàmá àwa jẹ́ alùlù ìtìbá ẹni tí ó máa tẹ̀lé máa kọ́lá lọ́hù wà máa kọ́lá rọ̀ṣùl bí fáhámi sálàfi sọ̀lẹ̀. wàlì ìtìbá kí wá ní ìdájọ́ ìtìbá wàlì ìtìbá ń parí ìdọ̀tún àlàkùlì muslim wà muslima ká sì tẹ̀lé alikitabu alikitabu wa sunna pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa ọ̀ranyàn ló jẹ́ fún mùsùlùmí lọ́kùnrin fún mùsùlùmí lóbìnrin. ìjí ọ̀ranyàn rẹ̀ ó lẹ́rìí bìlìkìtàbí nínú Qur'an wàbí sunna àti nínú sunna wàbí ìjìmá ilé mùsùlùmí àti pẹ̀lú ìfẹnukò gbogbo àwọn àbá ẹ̀sìn ìsìláàmù. so therefore tá a bá ń sọ̀rọ̀ nípa onísúfí àwọn ni alùlù ìtìdá àwọn ni àwọn tí wọ́n fẹ́ máa dá nǹkan lẹ̀ látọ̀dọ̀ ara wọn tí wọ́n máa pè lẹ́sìn pé àwọn fi ń gbàgbọ́ ọlọ́ọ̀ni àwọn fi ń súnmọ́ lọ́ọ̀ni gbogbo àdádálẹ̀ tẹ́ ẹ rí nílẹ̀ Yorùbá lónìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn Ìsìláàmù ọ̀dọ̀ àwọn oníṣúfì ló ti wá. o ò lè rí oníṣúfì kan tí ò ní máa ṣe bídíà o ò ní rí o ò ní rí oníṣúfì kan tí ò ní máa kúndùn bídíà á kúndùn kọ́ máa dá nǹkan lẹ̀ nú ẹ̀sìn. bẹ́ẹ̀ náà sì ni onísúnà nídàkejì o ò ní rí onísúnà kan àfi kọ́ máa wá bí ó ṣe tẹ̀lé àlùkùránì àti súnà ànábì lórí àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa. lọ́dọ̀ onísúnà lẹ́ẹ̀sì máa gbọ́ pé kinní kan jẹ́ bídíà kinní kan jẹ́ bídíà tí wọ́n sì máa sọ́ra fún un. lọ́dọ̀ àwọn onísúfí àwọn sọ pé wọ́n sọ pé lẹ́nu wọn lọ́hùn wọ́n ní àlọ́hùn gan fúnra ara rẹ̀ bíi díà ló náà ṣé àgbọ́rí wọ́n ti sọ́rí náà àwọn oníṣú fíṣẹ́ wọ́n nígbà tí nígbà tí wọ́n bá nígbà tó bá gùn wọ́n tá a bá ń sọ fún wọn pé ẹ yé ṣe ètìdá ẹ yé ṣe ètìdá ẹ yé máa dá bídíà lẹ́nu ẹ̀sìn wọ́n sọ pé kí ni aláwo gan fúnra rẹ̀ bídíà ni wọ́n ní kùránì gan táǹkà yẹn bídíà ni wọ́n ní ìsìláàmù gan fúnra rẹ̀ bídíà lòun náà wọ́n ní ṣe bí nǹkan tí ò tẹ́lẹ̀ tí wàá ń bẹ ní wàá ń pè ń bídíà. so ẹ bá fẹ́ mọ the fundamental difference between alusunna àti alutasawufu number one òun náà ni pé gbogbo onísúnfí pátá ni máa fẹ́ ṣe bídíà ni máa fẹ́ dáadáa dálẹ̀ nú ẹ̀sìn nígbà tí gbogbo onísúnà máa fẹ́ tẹ̀lé ti ń bẹ́nu súnà nàbí so èsì nìyẹn sí ìbéèrè oníbéèrè o ó ní ká mú kẹyọ kan wá tó ga sí wípé ó kó gbogbo oníṣúfí pátápátá ní tilé toko wọn tó ga sí pé kò sóní súfì kan tí ò yọ ọ́ lẹ̀ kò sóní súfì kan tó yọ ọ́ lẹ̀ ń gbogbo wọn ní bẹ lára wọn látànà tó fi dùn ní òun náà ní kí ni fikiratu li ibtida fi diin fikiratu li ibtida fi diin ni la ìròrí ìmọ̀ dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù. lẹ́yìn ìgbà tí lè ti jẹ́ èsì wàá gbọ́ sẹ́ríwèsì yẹn báyìí mọ́tínù nìyẹn ọwọ́ àkùsẹ́rì rẹ̀. sọ́mà bìnnà àlàáfíkìrà tẹ̀lé ìbtìdá àfi díìnì. lẹ́yìn náà lórí ohun tá a sọ wípé ìròrí dídá nǹkan lẹ̀ dídá àdádá lẹ̀ sínú ẹ̀sìn ẹlẹ́tì híya fíkìrà tó ń jáàmìà lìkà fati sùfìyìn. èyí tí í ṣe ìròrí gbogbogbò ìròrí tó kó gbogbo ní sùfìsínú ká pàtàn pátápátá ní tilé toko wọn àti àwọn ará àná àti àwọn ará òní nínú sùfì. lórí eléyìí pé aládàádálẹ̀ ni gbogbo wọn máa fẹ́ jẹ́ kí wọ́n máa dá ìdákúdà lẹ̀ nú ẹ̀sìn ni wọ́n máa wá kiri. ìǹkọ́sàmù alárikismail mo wá fẹ́ pín gbogbo oníṣúfì sísọ̀rí méjì based on pé ìtìdá àfìdíìnì òní fíkìrọ̀tún jáàmíà lìkáàfà ti súfì yìí. ثم إنهم inqasamu إلى alkismail wọ́n wá pín القسم الأول من الصوفيين أهل الصوفية الذين وقعوا في البدع المفسقة المفسقة أهل الصوفية الذين وقعوا في البدع المفسقة group àkọ́kọ́ nínú صوفي òun náà ni gúrúùpù àwọn oníṣúfì kan tí wọ́n lọ já sínú àwọn bídíà tí máa ń sọ ní di aláìdáa àwọn bídíà tí máa ń sọ ní di ẹni bí. wàhùn kọ̀dìmọ́dọ̀ o wàlám yẹpọ̀ o fi zamani na hàdà àwọn tí wọ́n wá kó sínú bídíà mùfásíkọ̀ yìí bíbí àti máa sọ ní dipò kí ìtì máa sọ ní dẹyẹ níbí yìí àwọn yẹn wọ́n ti lọ kí ni mo pè wọ́n ti lọ wọ́n lámìyàpọ̀ wọn ò sí láyé mọ́ wọn ò sí láyé mọ́ lásìkò tiwa yìí o lásìkò tó ní béèrè béèrè béèrè o pé kí ló pa gbogbo oníṣú pípọ̀ onísúfì àná àti onísúfì òní àwọn tí wọ́n jẹ́ tí wọ́n tí mo ní ìdá àdàdálẹ̀ inú ẹ̀sìn ló so gbogbo wọn papọ̀ òkè mo wá ní wọ́n pín sí méjì ìpín àkọ́kọ́ nínú àwọn súfì òun ni ìpín àwọn tí wọ́n kó sínú bídíà mufasikọ̀ àwọn wọ̀nyí they have gone away they have gone they do not exist any longer. àwọn eléyìí ò sí mọ́ àpẹẹrẹ irú wọn nínú àwọn tí wọ́n kó sínú bídíà mufasíkọ̀ tí wọn ò sì sí mọ́ minihum uwais ibùnú amir alikorani nínú wọn ni ẹni tá à ń pè ní uwaisu ọmọ amir alikorani. alẹ́lì nusiba iléyí àtọ̀rí ikọ̀ alùwàìsíyà ẹni tí wọ́n ṣe àfitì tọ̀rí ikọ̀ wàìsíyà sì sí lọ́dọ̀ wàlámù yẹkùn mu àṣìṣàhà sì ṣe wáìsì ọmọ amírù kì ṣe òun ni ó ṣe kí ni lọ dá tọ̀rí ikọ̀ wàìsíyà sílẹ̀ àmọ́ àwọn aládàádáálẹ̀ wọ́n lo orúkọ rẹ̀ láti fi gbé orúkọ tọ̀ríkọ̀ yẹn jáde. àpẹẹrẹ ẹlòmíì nínú wọn ó ní wa Sheikh Abdulkadiri Alijilani òun náà ní alàgbà alàgbà ẹ̀sìn Abdulkadiri Alijilani alẹ́bí nusiba ilé yìí alẹ́. Uh, àtọ̀rí ikọ̀ alikọ̀dìríyà ẹni tí wọ́n ṣe àfi ti tọ̀rí ikọ̀ kọ̀dìríyà tì sí lọ́dọ̀ wọ́n lẹ́mu yẹ́kun mu àṣìṣàhà kì í sì ṣe sheikh abdulkadir jelani òun ló dá tọ̀rí ikọ̀ kíní ilẹ̀ kọ̀dìríyà sílẹ̀ wàháhùláì min ahalisunna wàlìjàmáà uwaisi ọmọ amẹ́rù kọ́ra níní sheikh abdulkadir alijilani ni àtirú wọn míì níjọ́ wọn àná níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ alùsùnà làwọn ti wọn sọtọ bá ń gbọ́ pé ibùnú tẹmíyà ni àáfàá kan ni gẹ́gẹ́ bó ṣe kàlẹ̀ kan yẹn pé wọ́n ròyìn wọn dáadáa wọ́n sì máa àwọn alùsùnà àwọn tí wọ́n sì máa alùsùnà nù àwọn tí wọ́n sì mọ́ àwa àlùsúnà nìyẹn àwọn bídíà kọ̀ọ̀kan táwọn kó sínú ẹ̀ ó jẹ́ bídíà mùkáfírà rárá ó jẹ́ bídíà mùfásíkọ̀ ó jẹ́ bídíà fískù tó ga sí pé ọ̀rọ̀ náà dàbí kò sí bá ṣe mọ̀ọ́rìn torí òní mì. Okay? so àwọn eléyìí kọ́dímọ̀ dọ́wọ́ wàlámúyábùkọ́ wọ́n ti lọ irú òun ò sí láyé mọ́ mọ́tàn rẹ̀ jẹ. gúrúùpù kejì alùsòfíà dàtú turk gúrúùpù kejì nínú Sufi. No tó dá sí pé bídíà náà pa wọ́n pọ̀ òun náà ni àwọn onísúfí onítọ̀ríkọ̀ àwọn súfí onítọ̀ríkọ̀ hum ahálùlẹ̀ bídíà àlèmùkàfìrà àwọn gangan ni oníbídíà tí í sọ ní di kèfèrí àwọn gangan ni oníbídíà tí í sọ ní di kèfèrí fi yawmina hadha lásìkò tiwa tá a wà yìí o nowadays lásìkò tiwa tá a wà yìí o tó o bá ń gbọ́ àwọn oníṣúfí tó di kèfèrí àwọn oníbídìí àmùkáfíra ni. minihum àtọ̀ríkọ àtìjàníyà nínú súfí onítọ̀ríkọ̀ tí wọ́n sọ ní di kèfèrí onítọ̀ríkọ̀ tìjàníyà wà wọ̀tọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà. onítọ̀ríkọ̀ kọ̀dìríyà wà wọ̀tọ̀ríkọ̀ àṣàbìlíyà onítọ̀ríkọ̀ ṣàbìlíyà wà ìyẹn ló wà ní ilẹ̀ nàìjíríà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà nàìjíríà àwọn ojú ọ̀nà tọ̀ríkọ̀ tá a ni ni ni àwọn mọ̀ burú pọ̀ ní wà ní wọ́n burú pọ̀ ní àgàbàǹgebè wakúfùrọ̀n wọ́n burú pọ̀ ní àìgbàgbọ́ wàṣírìkàn wọ́n burú pọ̀ nínú ẹbọ. so ṣẹ́ríwù bíi àwọn onísúfí bí wọ́n ṣe ní common factor common factor which is bidia innovation àlètìdá àfi díìnì dídáàdáálẹ̀ inú ẹ̀sìn òní common factor tó so gbogbo wọn pọ̀ látànà tó fi dòní ṣùgbọ́n abala igun àkọ́kọ́ nínú wọn bídíà tí wọn ò sọ wọ́n di kèfèrí igun kejì ni àwọn tí bídí àwọn sọ wọ́n di kèfèrí àwọn tí bídí àwọn sọ wọ́n di kèfèrí wọn ò sí láyé mọ́ o ṣùgbọ́n àwọn oníṣúfì tòde òní káàkiri àgbáńlá ayé àwọn tí bídí àwọn ṣe tó sọ wọ́n di kèfèrí ni o. ok bidiatu mufasikọ wa bidiatu mukafira tọ ìbéèrè tó ní ìbéèrè béèrè mo ti fún lésì martinan washarihan mo ti fún lésì ní ṣókí àti ní ẹ̀kúnrẹ́rẹ́ mo wá fẹ́ taari ìbéèrè tèmi náà sí báyìí ok ẹ̀rí kó dáa báwọn pé ìgbà tá a bá fi wíkà la máa fi sàn án ìbéèrè tèmi lọ báyìí wàlíàn nísinsìnyí as'aluka ya sa'il mo wá fẹ́ bi ọ́ léèrè ìwọ oníbèrè náà wà gbọ́ ìràkà min ali sofiya ìbéèrè mi náà mi ò wá close ẹ̀ mọ́wọ́ nìkan mi ò close ẹ̀ fún wọn nìkan kò wà exclusive kò wà exclusive kò wà fún wọn nìkan okay so ó wà open sí ẹlòmíì nínú oníṣúfì wà mú àyídà á káàpátán àti àwọn alágbọ̀rọ̀dùn nínú àwọn èèyàn wa àwọn abánikẹ́dùn tí wọn èé e ṣe súfì àmọ́ nítorí pé àwọn bàbá wọn jó ní súfì tìjàníyà kọ̀dìríyà ṣàgìlíyà tí wọ́n wá lérò wípé ẹnu àwọn ni wọ́n sì gba àpòrúfà àlìjàn náà wọ́n wá ń bá wọn kẹ́dùn wọ́n wá ń fi àdíra wọn lórí. ẹ ti mọ irú wọn ẹ bá mi dákọ irú àwọn tí mo ṣe bẹ́ẹ̀ lórí social media àwọn sympathizers oníṣúfì láàrin wa gbogbo yín ni mo dojú ìbéèrè kọ o mo dojú ẹ̀ kọ ọ ẹni tó bi wá léèrè déèrè ta fún lésì àti àwọn ọmọ ìyá rẹ̀ nù súfì àti ẹ̀yin ọmọ ìyá wa nù súnà tẹ̀ ń bá onísúfì sunkún tọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ wọn ní ẹlẹ́kùn ń sunkún ẹnìkan bá wọn sunkún ẹ̀jẹ̀ ẹlẹ́kùn sunkún omi tiẹ̀ lọ́tọ̀. ìwọ wá jẹ́ ẹni tí ọba máa sun ẹ̀jẹ̀ ẹ gbogbo yín náà ni mo dojú ìbéèrè kọ. o kúrò lánàá ma àlìbáyá ni alikaafi sọ fún wa pẹ̀lú àlàyé tó kún torí ìkọta ń wá torí kọ̀ọ̀kan péré bí wọn náà gbogbo èmi náà wá ń béèrè pé sọ fún wa tọ̀rí kọ̀ọ̀kan péré mina túrùkù àsùnfìyà nínú àwọn tọ̀rí kọ̀ súnfì àlẹ́tì tẹ̀tẹ̀fìkù ha wa aqaiduha wa ma afkari l'islam wa wa èmi náà wá ń bi ọ́ léèrè wípé dákun dárúkọ tọ̀ríkọ̀ kan péré fún wa nínú tọ̀ríkọ̀ súfì pẹ̀lú àlàyé tọ̀ríkọ̀ tó jẹ́ pé àwọn ìròrí rẹ̀ àwọn àdìọ́kàn rẹ̀ àti àwọn ìlànà ìjọsìn rẹ̀ ó wà níbàámu sí. Si àwọn ìwòrí Islam àkìídà Islam àti àwọn ìjọsìn Islam ó parí o lẹ́ẹ̀kan sí i okùrù ládá mọ́ àlìgbàyà ní àlìkáàbí torí ìkọ̀tàn wáhìdàtàn mẹ́nàtúrùkù àsòfíà alẹ́tì tẹ̀tẹ̀sìkù àfikàrúhá wà àkọ̀ọ́ìdùhá wà ìbàdàtùhá. مع أفكار الإسلام وعقائده وعباداته sọ fún wa pẹ̀lú àlàyé tó kún tọ̀rí kọ̀kan nínú àwọn tọ̀rí kọ̀ súfí èyí tí àwọn ìròrí ẹ̀ àwọn àdìọ́kàn rẹ̀ àwọn ìjọsìn wọn tó wà níbàámu sí ìròrí Islam ẹ́n àti àwọn àdìọ́kàn ìsìláàmù àti àwọn ìjọsìn tí ìsìláàmù ní ká ṣe. mo wá fi ń dá ọ lójú wípé tí ìwọ náà tọ́ ọ bá lè pòdúsì ẹ̀ fún wa báwa ṣe pòdúsì tó béèrè yìí fún wa tó mú tọ̀rí kọ̀ọ̀kan péré nínú tọ̀ríkọ súfí tí ìwọ yóò ṣe àlàyé pé ìròrí wọn rèé o tó sì máa fi kùránì àti àdíìsì níbàámu sí àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lì tó máa fi gbé kalẹ̀ fún wa àwọn àdìọ́kàn wọn nìyí o àwọn ìbáàdà wọn sì rèé o ìwọ náà ọwọ́ ẹ ti gbèrò nù. No ọwọ́ ẹ ti bèrò nu wàá rí èrò tí ó sù ọ nínú súwí wàá gba mùrírí tààrà ogunlọ́gọ̀ mùrírí ti dúró dì ọ́ with one condition udkuru lana ma alibayani alikafi torí ìkọta wahidatan mina turuku asufiya alati testafiku afkaruha. وعقائدها وعباداتها مع أفكار الإسلام وعقائده وعباداته kò jù bá èmi yóò máa retí rẹ báyìí o ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká máa retí rẹ ẹ jẹ́ ká máa retí rẹ báyìí a ṣe ń retí rẹ mo tún fẹ́ fi àsìkò yìí rán alàgbà saheed alimubaraku agbẹnusọ mudiruli mọríkàs àdíìsì rẹ̀ tó mú wá tó ní bẹrínú sọyìlì bùkọrí ẹ kìtàbù kílòpẹ náà kìtàbù tàríkì àbí kìtàbù sùláìmù kìtàbù sẹlíìmù àdìsí tó mú wá tó pè ní alùlẹ̀ ọ̀húnlíyà wàlìmọ̀kánátì mi ní èmi ò tí ì gbúròó Saheed Ali Mubarak o agbẹnusọ mùdírù mọ́ríkàtì èmi ò tí ì gbúròó rẹ o só ti jáde àbí ò tí ì jáde só ti mú àdìsí yẹn wá só ti pìrìsẹ́ǹtì ẹ̀ fáyé tọ́ba ti pìrìsẹ́ǹtì ẹ̀ dákun ẹ̀ tó sẹ̀ǹdì ẹ̀ sí mi o èmi ò tí ì rí o láti inú rọmọdọ́ọ̀nù ni mo ti ní kó fún wa ní kó gbé sógun screen àdíìsì yẹn tó lọ́wọ́ àlọ́ bùkọ́rí kó gbé sógun screen fún wa. bákan náà mo tún fi àsìkò yìí rán agbẹnusọ kejì fún mùdírù lèmọ́ríkàs Afa mùrítádọ̀ agbẹ́sìnga tóun náà sọ wípé tí a bá ti lè ṣàlàyé bá a ṣe ń mọ àkókò ìrun tá a fi ń gé jáde pé òun náà máa ṣe àlàyé ọ̀nà tí mùdírù lè mọ́ríkàsì ń gbà tí wọ́n fi ń mọ ìgbàwo lábẹ̀rẹ̀ àwẹ̀ ìgbàwo látúnu ní àmọ́lẹ̀ láti inú oṣù ṣàbán èmi ti ṣe tó ní kí n ṣe o àfáà mùrìkádọ́ àgbẹ̀sìgá mo ti ṣàlàyé fún ọ o àti fún gbogbo ayé báwa ṣe ń mọ àsìkò ìrun àwa kì í mọ àsìkò ìrun ọ̀làálẹ̀ o àsìkò ìrun àná tá a mọ̀ pẹ̀lú pé a bọ́ sórí pápá àwọ̀ ojú sánmọ̀ sálùfàjáde ti là a sì wọ̀n ìwọ̀n ara wa tàbí àwọn ìwọ̀n ìdúró wa tàbí ọ̀pá tá a gbé sínú oòrùn la fi mọ̀ bóyá lúrì wọlé sóòrùn ti yẹ̀ látàrí bákan náà a tó bọ́ sínú oòrùn lálàásárì ṣé a ti rí òdì tó dọ́gba sí ọ́bjẹ́tì láì sí òdì tó wà ńlẹ̀ tí oòrùn yẹ̀ lórí rẹ̀ tí oòrùn fi yẹ̀ tàrí mọ́ ọ bákan náà sọ́wọ́ tún di mọ́gíríbì á tún wojú sánmà sóòrùn ti wọ̀ tọ́ba tún di ìṣáì á tún wojú sánmà ṣé àṣàpákùlì amárù ti wọ̀ ọ̀kùn tàbá ti wá rí sọgbọ́n márùn-ún yìí òun láwàá gbé bọ́ọ̀ta lọ́jọ́ kejì pé bí àná ṣe lọ rèé o kẹ́ ẹ lè fiyè sí àsìkò ń tẹ́ bá fẹ́ mọ́ kí o kẹ́ wọ́n bá kírun ṣòfò. so àsìkò irun àná la máa ń gbé bọ́ọ̀tà pẹ̀lú déètì àná lọ worí rẹ̀ dáadáa àsìkò irun àná pẹ̀lú déètì àná la máa ń gbé jáde o àwọn èyí gbé àsìkò irun àná jáde pẹ̀lú déètì ọjọ́ kejì sọ ni pé kò jọra wọn bí mùdírù ní mẹ́ríkàsì ṣe wáá di ẹni tí ń gbé ìbẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù ọdọọdún àti ìtúnu ààwẹ̀ jáde láti inú oṣù ṣàwálù tó o sọ pé o máa sọ àdéhùn ló ṣe o má lu fọmúlà dọ́ọ̀dì ẹ o bẹ́ẹ̀ ṣe má lu fọmúlà dọ́ọ̀dì ẹ nìyẹn o má lu fọmúlà dọ́ọ̀dì rẹ o ó yẹ kó o ti ṣe apá kejì o inú apá kejì la ti ń retí i bó ṣe ṣe àlàyé o ti lóun máa ṣe àlàyé fáyé ayé ń retí rẹ o. níparí ìwọ tó o ti gbọ́ nìsín wípé common factor láàrin gbogbo oníṣúfí òun ni kí ni fíkírátù lè fi dá àfìdí ìròrí ipá wọn fẹ́ máa dá àdá dálẹ̀ nú ẹ̀sìn gbogbo wọn ni wọ́n níyàn lọ́wọ́. ṣé wọn náà fẹ́ jẹ́ mọ̀tẹ́dì ni kò fi lọ fẹ́ ṣe súfí má ṣe súfí o tó bá ṣe súfí ó di mọ̀tẹ́dì o alùsùnà ni kò jẹ́ torí ìròrí alùsùnà ni pé fíkírátù àlùtìbá àfìdín ìròrí pé kátẹ̀ lánàá bí ní bẹ́ẹ̀ fáwà kátẹ̀ lánàá bí Muhammad sallallahu alayhi wa ìròrí tí ń bẹ́ẹ̀ fáwà nìyẹn. torí pé àjọra wa o sòtẹ́nìkan bá sọ wípé onísúfí àgbákò ni wọ́n mùsíbà ni wọ́n àdánwò ni wọ́n ìdí tí wọ́n fi jẹ́ bẹ́ẹ̀ nìyẹn o aláwo ní í ṣe wá kò ní ṣe wá ládánwò o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. tọ́ kí n má gbàgbé kí n tó lọ mo ní mo fẹ́ ṣe ọ̀rọ̀ ìfẹ́ ní ọ̀rọ̀ ilé ìfi já wá mo sì gbọ́lá fún ọ̀rọ̀ ìtorí pé ó ní ṣe pẹ̀lú àkídà díàfọ́ bí n bá ti wá kúrò lórí prógámù ní màá tún padà síbẹ̀ ẹ́písòdù méjì ló wà fún ọ̀rọ̀ ìfẹ́ lónìí màá wá ṣe àkọ́kọ́ ní ìsìn tí n bá ti wá parí àkọ́kọ́ tó bá wá di ní alẹ́ inṣàlá màá ṣe ẹ́písòdù kejì sọ́díyé asalaamu aleykum ẹ bá ní ṣí àbúrógámù yìí o kó tètè dé ọ̀dọ̀ oníbèérè o. ilé ń béèrè pé àbúrò ẹ̀ mọ́ kí ni àdàdà lẹ̀ wọn mátà mí nìyún mátà mí nìyẹn ìyẹn pọ̀ lọ rẹ́gẹ́dẹ́ ó bí iyèpẹ̀ ni ó pọ̀ bí iyèpẹ̀ ni wọ́n béèrè pé kí ni àdàdà lẹ̀ wọn ọ̀fẹ́ máa dọ́gbọ́n gbé mi lẹ́nu ojú àbí. lọ gbọ́ àsòfìyà zátù tọ̀rí ikọ̀ kọ́ lọ́pàá ti alẹ́ Islam lọ gbọ́ lórí péjì mi lọ gbọ́ dáadáa ó ti yé. استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله